أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدبكم الله سبحانه وتعالى ọba tó ní gbogbo ọpẹ́ ọba tó jẹ́ pé tó láti ní ká dúpẹ́ fún bóyá arí tó dùn mọ́ wa ní àbí arí tó kù díẹ̀ káàtó agbọ́dọ̀ dúpẹ́ fún atọrọ ìkẹ́ àtìkẹ́ fún ànábì sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá rántí gbogbo àwa mùsùlùmí ẹni tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá rántí gbogbo ayé àgbà tó ti dé kó máa jẹ́ ìkẹ́ kó sì máa jẹ́ olùgbéni mada àlékún kẹ Allah subhanahu wa ta'ala kó máa bá àwọn tọ́lọ́wọ́ bá alékẹ́ ọláyà láàyò láti jọ tan ìsìláàmù ká pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam àwọn náà làwọn sàhábà àtàwọn tí wọ́n tí wọ́n fi di ọjọ́ ìpínlẹ̀ kìíyàmù àti gbogbo ẹni tó bá wà lórí ìlànà nàbì sallallahu alayhi wa sallam pẹ̀lú òdodo akéwòkó wa pẹ̀lú gbólóhùn assalamu alaykum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ti sọ fúnra wa lánàá nígbàtí a parí suratul nazi'at ipe a bẹ̀rẹ̀ pẹ̀lú sóra tó tẹ̀lé sóra tó Nazi'at wálẹ̀ ìtìlọsókè sóra tó tẹ̀lé wálẹ̀ òun náà ni sóra tó Abasa òun náà ni a sọ̀rọ̀ lórí ẹ̀ òun láà sàlàyé rẹ̀ fúnra wa lónìí sóra tó Abasa sóra kan ni nígbà tí Ànábì ń bẹ nílùú Mákà suratun makiya sura Mákà ni torí pé a mọ̀ pé àwọn suwaru alukur'an ọ̀nà méjì náà ni wọ́n pín sí àwọn suwarun makiya àtàwọn suwarun madaniya àwọn sura Mákà àtàwọn sura Madina suratu abata yìí nínú àwọn sura Mákà ni. inú àwọn nǹkan tá a máa ma àwọn súrà tó jẹ́ súrà maka o náà ni pé a rí pé in ń subhanahu wa ta'ala ó ma ń sọ̀rọ̀ nípa tawhid lọ́pọ̀lọpọ̀ ma máa ń sọ̀rọ̀ nípa ìfi ọjọ́ ìgbéjà kìyàmà múlẹ̀ o ma ń sọ̀rọ̀ nípa ìfi ìgbédìde lágbà lẹ́gbà tí ọlọ́run bá àríkẹ́ ọlá bá pa ogun wa lẹ́gbà táyé bá parẹ́ kọ́lọ́run bá àríkẹ́ olóògbé wa dìde a máa sọ nípa àwọn nǹkan tó ní ti pẹ̀lú tawhid ni sábà bí ẹ ni pé lásìkò yìí àsìkò tí islam tẹ̀sẹ̀ dé kò tí ì sí àwọn òfin kan rẹpẹtẹ yàtọ̀ sí pé yàtọ̀ sí pé ká pe àwọn èèyàn kúrò níbi àṣírkù iná ló fà tó fi jẹ́ pé àárí pé tánàbí sallallahu alaihi fi bẹ̀rẹ̀ dáwà nígbà náà òun náà ní nípa ọ̀rọ̀ at-tawhid pọ̀ táwọn alárúbáwá ń ṣe lásìkò tá ń sọ ibi táà ti kọ́kọ́ ànábì gbogbo àwùjọ téèyàn bá wà ní ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ dáwà òun náà ní nítorí pé yìí òun náà ní nǹkan tá a tó jẹ́ pé tó bá ti fọ́ ẹran bàjẹ́ ẹran òwúlò ma òun náà ló fà tó jẹ́ kó lànàbí sallallahu alaihi wasallam ó lànàbí kọ́kọ́ pé àwọn èèyàn sí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn ńlá nínú Quraysh nígbà tá à ń sọ yìí àwọn tí wọ́n jẹ́ àwọn ń kó ànábì sallallahu alaihi wasallam àwọn tí alaihi wasallam nínú àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n darí Quraysh nígbà yẹn bí wọ́n ṣe tóbi tó bí wọ́n ṣe kàǹkà tó anábì sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ pẹ̀lú tàwíìdì fún wa ni lásìkò tá à ń sọ yìí náà wọ́n a máa wọ́n a máa pa àyàn lásìkò tá à ń sọ yìí lásìkò tá à ń sọ yìí wọ́n a máa mutí lásìkò tá ń sọ yìí wọ́n a máa ṣe zìnà lásìkò tá ń sọ yìí wọ́n a máa jalè gbogbo àwọn eréṣiríṣi ló kún wọn wọ́n a máa gba rìbá gbogbo àwọn ọwọ́ eréṣiríṣi wà lọ́wọ́ wọn. kún ebe tí wọ́n ṣe àwọn bàtà anábì dé anábì ò sọ̀rọ̀ ń pa fún ẹgbẹ́ mọ́mù sí anábì ò bẹ̀rẹ̀ pẹ̀lú ahkam anábì bẹ̀rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú at pẹ̀lú àkídà àwọn kèbèrè mọ́kànlá nígbà yẹn tí fún wahida àwọn o abe so ugu edie yo ka so in hada la shay'un ujam ya ilayyo in man lan la lugu dei ta ba ri awon sura maka awon to wa ru makiya inu awon apere ta ma bi ma ona ile na wa sura tu abasa yi ona wa je kan inu awon sura ti o so kalifa nabi sallallahu alaihi wasallam ni maka Aya sóra náà ó jẹ́ aya ogójì ó lé méjì aya 42 òun náà ni aya rẹ̀ méjì ni àwọn ọ̀nà tí alkùránì ma gbà sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn aya nínú àwọn sówàrí nínú alkùránì àwọn kan bẹ tó jẹ́ pé a máa ní òun náà ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó fi wá di pé àyà wọn á sọ̀kalẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ nínú alukur'an tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan ó ṣẹlẹ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlọ́wà sí kíni yóò wá sọ àyà kalẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ gan nínú alukur'an bẹ́ẹ̀ ni ń bẹ́nu àwọn mi àwọn àyà mi nínú alukur'an tó jẹ́ pé fún anabi sóràtù abasa yìí òun kó sínú àwọn sóra tó jẹ́ pé àwọn sówàrù àwọn àyátù kùránìyà allati laha asbabun laha sábàbù nùzùl àwọn èyí tó jẹ́ pé wọ́n ní sábàbù nùzùl yàní wọ́n ní ìdí wọ́n ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ táàrí ìtàn táàrí pamọ́ sí sọ̀kalẹ̀ sóra wọn sábàlọ́lẹ́wọ́ sóràtù abasa yìí ẹnu kò lórí pé lọ́dọ̀ àwọn onímọ̀ nípa tafsir ìpé ìṣẹ̀lẹ̀ kan ló tẹ̀lé o tó fi di pé ọlọ́ọ̀bà àdékẹ́ ọlá ó sọ súra ìkalẹ̀ fún ànábì sallallahu ni To àwọn tí wọ́n wa kéré àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ ni àwọn tí èsè pé àwọn táà lè sọ pé á ah, ìdílé tó ti jáde yìí ẹ̀yìn àdúgbà sọ pé á ah, inú àwọn èèyàn ńlá oná ìlẹ́ni inú àwọn tó bàbá nàbí sallallahu alaihi wasallam anábì wa bẹ̀rẹ̀ sí ṣe dáwà anábì lọ lè ṣe special dáwà fún àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn ńlá nínú Quraysh ní ìran kan pé tíró àwọn eléyìí bá tó ṣe kíni tíró àwọn eléyìí bá wọnú Islam àwọn tí wọ́n kó wọnú islam ó pọ̀ tíra àwọn eléyìí bá ti wọnú islam ẹ̀rù ẹ̀rù ó tún máa ba àwọn èèyàn láti láyà sáwọn mùsùlùmí àwọn mùsùlùmí ó tún máa rí nǹkan tí wọ́n tún máa fi ṣe kíni tí wọ́n tún máa fara tí wọ́n máa dìfẹ́ndì ara wọn anábi sallallahu alaihi wasallam anábi wa ń bá àwọn ọ̀zọ̀má Quraysh àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn ńlá nínú àwọn Quraysh anábi ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ inú àwọn tí anábi bá sọ̀rọ̀ lọ́wọ́ yìí inú wọn ni Umayya ibn Khalaf nínú àwọn àgbàlagbà nínú àwọn ògbóǹtarìgì kèfèrí lásìkò tá a sọ yìí inú wọn ló wà inú àwọn tánàbí bá sọ̀rọ̀ òun náà ni Utbah ibn Rabi'a inú wọn ni Abu Jahal ibn Hisham kọ́dà ìbẹ̀nu wọn al Abdul Muttalib tó jẹ́ ọ̀nkú anabi sallallahu alayhi tánàbí gbé ọ̀dọ̀ rẹ̀ òun ló so àwọn wọ̀nyí là anabi sallallahu wọn anabi jókòó wa ń anabi ń pè wọn islam ibi tánàbí ti ń bá wọn sọ̀rọ̀ òun náà ni arákùnrin kan maktum abdullahi ibnu ummi maktum ló bá wá bá nabi sallallahu alaihi wasallam abdullahi ibn ummi maktum yìí afọ́jú ni darirul basar ẹni tí ò rí náà ni òun wá dé wọ́n ló dé pẹ̀lú ẹni tó fà á tó jẹ́ pé ẹni tó lìdí èyí ẹni tó rí gẹ́gẹ́ bí ó sì wà nínú hadithu yáwa aisha radiyallahu anha anábi ń bẹ pẹ̀lú wọn arákùnrin wá dé wá bá anábi sallallahu alaihi wasallam faja'ala yaqul arshidni arshidni ìwọ̀n tó bá anábi sallallahu alaihi wasallam pé tọ́ mi sọ́nà inú riwaya mi wọ́n ní sọ bá anábi sallallahu alaihi wasallam pé alimni mimma allamaka Allah fi mami ẹ fi mami nínú nǹkan tọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá fi mọ́ inú riwaya mi wọ́n ní tó wá bèèrè lọ́wọ́ ànábì ni pé ó fẹ́ ká ànábì sallallahu alaihi wasallam ká ànábì ó ka Kùránì fóun ànábì sì wà níbi tóun ti bízì pẹ̀lú àwọn àwọn àgbàlá àwọn atóbi má ti bá wí Kùrẹ́ṣì àwọn ògbóǹtarìkì ní ìran kan pé ànábì sallallahu alaihi wasallam ń tàn máa pé káwọn wọ̀nyí mọ̀nà abdullahi ibn ummi padà sí anábi wá fajúró anábi lejú ẹni tí ń sọ̀rọ̀ anábi kọjú kó lọ́dọ̀ rẹ̀ ó sá fèsì àwọn tí ń bá sọ̀rọ̀ látara pé kíni látara pé ìraka àwọn onímọ̀ tafsiru wọ́n jẹ́ kó yé wa ìpé tó ṣe ànábì sallallahu alaihi umu Maktum ka wa ni inu islam. àwọn wọ̀nyí tọ́lọ̀ ọba àdíkẹ́ lábábáwá tó bá bá pè wọ́n tó ní wọ́n wọlé Islam ẹn eléyìí ó jẹ́ àǹfààní lálá fún yàn gẹ́gẹ́ bí kéyàn orí ẹnìkan tó jẹ́ eléri community ibi tí yàn bá wà tí ò sẹ́nìkan tó lè tá lẹ́nu kọ́ wá díjọ́ kan ní ìsìnkọ́ ní àà ah, òun ti wá di alùsùn náà báyìí tẹ̀fọ́ àánú ma ní ni ẹ́ ah, bẹ́ẹ̀ bá community abẹ́ni tó jọba àlú abẹ́ni tó jẹ́ ẹnìkan tó lọ́wọ́ bá lè kí ọlá bùká tó buwó fún irú nǹkan báyẹn máa ń ṣe àǹfààní fún dáwà púpọ̀ irú àwọn èèyàn táwọn èèyàn pálé irú àwọn èèyàn táwọn èèyàn ń fojú ńláńlá wò kọ́lọ̀wọ́ bá lè kí ọlá wá fi mànà kó náà wá di kíni kó náà wá di mùsùlùmí eléyìí anábì sallallahu alaihi wasallam múra sí ẹ́ anábì sallallahu alaihi wasallam anábì kọjú kúrò lọ́dọ̀ rẹ̀ anábì kọjú kúrò lọ́dọ̀ rẹ̀ nígbàtí anábì sallallahu alaihi wasallam wá ti tán pẹ̀lú àwọn ẹni anábì wá sọ pé àtàrọ̀ bí ma àkúlù bá àtàrí tí ń sọ yìí tí ń tí mo sọ ó kù díẹ̀ káàtó ni onílá Abdullahi ibn Ummi Maktum onílá ní kò sí alaihi wasallam wá dìde wọ́n nígbàtá anábì tó kúrò níbi tó ti ń bá wọn sọ̀rọ̀ àwọn tí ń bá wọn tí ń bá wọn sọ̀rọ̀ iná ìzẹ́rò ní o wọn ò gbá o wọn ò gbà fáà nàbí sallallahu alaihi wasallam lásìkò tá ń sọ yìí bó pé a padà rí inú wọn tó padà di kíni tó padà di mùsùlùmí òun náà ní al-Abbas bàbá Abdullahi ibn Abbas ó wá di pé ànábì kú o bẹ́ẹ̀ bó ṣe di ìránṣẹ́ ti dé sí anabi sallallahu alayhi wa sallam anabi bá dorí kodò wáhayù bá dé wọ́n bẹ̀rẹ̀ ìsọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam látàrí ìtòsẹ̀lẹ̀ láàrin anabi sallallahu alayhi wa sallam àti abdullahi ibn omi maktum ní nǹkan tó jẹ́ pé ó dà gẹ́gẹ́ bíi pé ìbáwí lọ́lọ́wọ́ bá àlékẹ́ láti ṣe fún anabi sallallahu alayhi wa sallam ó dà ló fà tó fi jẹ́ pé àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní inú àyà yìí inú súra yìí òun náà ni inú àwọn tó fi ẹnilẹ̀ fún wa pé ah, al-Qur'ani sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn tó sọ pé in huwa illa qawlul bashar tán ní ọ̀rọ̀ abára ni òkúrọ́ ni wọ́n ọ̀rọ̀ lọ́wọ́ bá alékí ọlá ni tó bá jẹ́ yí pé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ni kìí ṣe irú nǹkan tí yàn máa gbé jáde tó ipá ànábì ó bá fi nǹkan tọ́nà ọba àlekè lọ́sọ̀rọ̀ ànábì kí á ètè tó ṣe báyìí ya ayyuha nabi lima tuharrimu ma ahalla Allahu laka tabtaghi mardata azwajik ọwọ́ ọba àlekè lọ́nà bá nabi wí pé ìrẹ́ ànábì ètè tọ́nà ọba àlekè ọlá ṣe lẹ́tọ̀ọ́ fún ọ ètè tó fẹ́ máa ṣe léwọ̀ fúnra rẹ̀ nítorí káwọn ìyàwó rẹ̀ wọ́n bá bínú tí ọlọ́ọ̀bá alékẹ́ lọ́sẹ̀ fílẹ̀ tọ́bá nàbí sallallahu alaihi wasallam òun ni kó ṣe kíní òun náà ni kó fẹ́yàwó ju ẹyọ kalọ àwọn kan wá ń jowú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ń bára wọ́n wá ń pláàni wọ́n di bágìn lérí ànábì sallallahu alaihi wasallam látara pé ànábì sallallahu alaihi wasallam ànábì ń ṣe kíni ànábì ń súnmọ́ ìkan nínú àwọn tó jẹ́ àwọn ẹrú rẹ̀ tó lẹ́tọ̀ọ́ sọ̀tọ́tọ́lọ̀ ọba àlékiọlá bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa ẹ̀ẹ́n ọlọ́run ọba àlékiọlá ò fẹ́ káwá torí nǹkan kan káwá ṣe léwọ̀ fúnra wa nítorí kẹ́nìkan ọmọ bàbínú tọ́lọ̀ ọba àlékiọlá ṣe lẹ́tọ̀ọ́ òṣìṣẹ́ léwọ̀ fúnra rẹ̀ nítorí kí ìyàwó rẹ̀ wọ́n bá bínú ẹ́ torí pé ìyàwó rẹ̀ ó bínú wà ní àà láìláì ìnífẹ́yàwó ẹlẹ́kejì ìnífẹ́yàwó méjì ìnífẹ́yàwó mẹ́ta ó wá sọ di èèwọ̀ fúnra rẹ̀ so irú eléyìn onísìn nǹkan tí ò bójú mu ni anábì sallallahu alaihi wasallam wá ṣe ẹ́ ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá wá sọ pé rẹ̀ anábì sallallahu alaihi wasallam èéṣe tó fi sọ tí ń ṣe léwọ̀ àwọn ìyàwó rẹ̀ so iru ẹ̀ náà wá ní abasa yìí ọlọ́run bá wá sọ fún anábì sallallahu pé abasa wa tawalla ẹ̀rí àyà yìí ó wá níwá pé a ń sọ̀rọ̀ nípa third party ni tọ́ẹ̀kọ́ ànábì ní sọ̀rọ̀ fúnra rẹ̀ ẹ̀rí pé dọ̀míru tánàbí o máa lò dọ̀míru mùtàkálìmù ní

tánàbí sallallahu alaihi wasallam tánàbí bí fajúro ẹ́ wàtàwàlá anábí ṣe kíni anábí sì gúnrí anábí gúnrí pò kí ló fà àjá ahùl àmà nítorí pé afọ́jú ó wá bá anábí sallallahu alaihi wasallam òun náà ni abdullahi bun ummi maktum nítorí pé wá bá anábí sallallahu alaihi wasallam anábí wá kẹ́yìn sí anábí fajúro ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́wà sọ fún ànábì sallallahu alaihi wasallam pé wa ma yudrika la'allahu yazakka kí ló fi mọ́ eré ànábì sallallahu alaihi wasallam kí ló fi mọ́ ipe arákùnrin yìí in tó wá béèrè o mọ̀ bóyá nǹkan tó fẹ́ fi ṣe àfọ̀mẹ́ ní ara rẹ̀ ní ìbéèrè tó wá béèrè yìí in tó wá fi ṣe kíni in tó wá fi túnra rẹ̀ ṣe ni ó fẹ́ fi tún ara rẹ̀ ṣe tó wá bèèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó mà àwọn onímọ̀ mi nípa tafsir wọ́n ní wà má yudrika la'allahu yazakka wọ́n ní o mọ̀ bóyá àwọn tó ń bá sọ̀rọ̀ igi ẹni sìn bóyá wọ́n gbà bí wọ́n gbà wọ́n ní ó darí lọ dọ̀bí ìlú ẹ̀ darí lọ bá ẹ̀dá ànábì sallallahu alaihi wasallam bá sọ̀rọ̀ àmọ́ ìtọ́ wà ákọ̀rọ̀ ni pé kíni òun náà ni pé Abdullahi ibn Ummi Maktum òun náà lọ́lọ́wọ́ bá alikẹ́ ọlá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé kí ló fi mọ̀ ẹni tó wá bọ̀ yìí ọmọ bóyá látara bíbá tó wá bọ̀ yìí yahsulu lahu zakatun wa taharatun fi nafsihi ìbéèrè tó wá bèèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam látara bẹ̀ òun náà ni yóò ti sàfọ̀mẹ́ẹ̀mí rẹ̀ ẹ̀rí kárara ìyà díẹ̀ níbi eléyìí kèéza Ànábì sallallahu alaihi wasallam nǹkan ló bá wí ẹ́ kèézi ṣe ipé ó wà fún àsìkò Ànábì sallallahu alaihi wasallam nìkan eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó bá wà nípò káwọn èèyàn máa wá bá wọn láti wá béèrè nǹkan wọ́n yóò jẹ́ àfáà ni tí ń ṣe fátíwá fáwọn èèyàn àbíkọ́sọ̀ ẹ̀mọ́jẹ́ ẹni tí ń ṣe fátíwá gan tó jẹ́ pé ẹni táwọn èèyàn tó pé ó túnmọ̀ jù wá lọ táà máa béèrè lọ́wọ́ rẹ̀ gbogbo máa ń ṣe yàtọ̀ láàrin ẹni tó bá lówó àtẹni tí ò máa ń ṣe yàtọ̀ láàrin ẹni tó bá níyì abẹ́ni tó bá olola ọlọ́lá onípò gíga àtàwọn tó jẹ́ àwọn rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ tẹ́yìn òdáwọn nǹkan kan ma so eléyìí àkíyèsí ńláńlá ni ẹ bá kankan náà ni gbogbo èèyàn gbọdọ̀ rí níbi dáwà ìpèpè sójú ọ̀nà Allah fi ọba wasallam a gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ yan ẹnìkan láàyò ju ẹnìkan lọ ọlọ́ọ̀bá alékiọlá ọwá sọfá àtàrí sallallahu alaihi wasallam ó ní àwúyá zakaru fatanfa ahùzikra àbáwá ibn kathir alayhi rahmatullah wọ́n ni túnmà áyà yìí yóò tàtàrà béèrè tó fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ yìí yóò fi ṣe kí ni yóò fi rántí ọlọ́run ọba àlejò ọlá yóò jẹ́ wà sí fún yóò jẹ́ ilé ní jìnnà kó níbi àwọn nǹkan tọ́lọ́run ọba àlejò ọlá ti léwọ̀ fún wa mélòmélò ẹlòmíì tí ó wà ní distress tí ó fẹ́ béèrè béèrè ẹ̀rẹ́ ma sẹ̀sẹ̀ àwọn àfáà mi tó jẹ́ pé ẹ̀yìn yóò ní òye gbé kọlù ó sì sẹ́wà sí láwọn sẹ́wà sí fún ò ní gbé kọlù àbí ẹni tó bá mọ nọ́mbà ẹ̀ ló ma gbé kọlù ẹ̀ nǹkan tó burú jáì ni nǹkan tí ò dáa ni kí àfáà táwọn yóò béèrè béèrè lọ́wọ́ rẹ̀ kó wá sọ pé kí ni kó wá ní àà ah, nọ́mbà tèmi ò bá mọ̀ èmi ègbé ajẹ́ pé àwọn tó bá mọ̀ náà lọ ẹkọ́ mọ́ sí wà sí fún àwọn tó bá ti mọ̀ tí ẹjọ́ mara yín àwọn ni ó kójọ kó mọ́ sí wà sí fún mọ́jẹ̀ wà sí pọ́n káàkiri eléyìí àwọn disadvantage tó pọ̀ ìbẹ̀m̀bẹ̀ àwọn self-yard àwọn aburú pọ̀ ń bẹ níbi kí àfáà táwọn èèyàn máa náà pé a fẹ́ béèrè nǹkan ẹ́n a fẹ́ béèrè nǹkan nípa ẹ̀sìn a fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ kí káwọn àfọ́ máa ṣe kíni kama máa avoid àwọn èèyàn káwọn náà wá sọ́ra wọn di àwọn olóṣèlú kan sọ́ra wọn di àwọn ẹni ayé tó jẹ́ pé kẹ́ tó pè wọ́n ẹ kọ́kọ́ tẹ́sì mẹ́sẹ̀jì sí wọn wọn ò tiẹ̀ ní gbé kọ́ọ̀lù ni hotline ẹni tó bá fẹ́ pè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ọmọ mẹ́rin tí ọ̀rọ̀ kan tí mo kà nípa Sheikh wa Ibn Baz alayhi rahmatullah ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí àwọn kan tí wọ́n jẹ́ àwọn ọmọ Indonesia àwọn ọmọ Indonesia lásìkò gba ayé Sheikh wa Ibn Baz ni ẹnìkan nù wọn ó wá sẹ́sẹ̀ kan sí àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá ẹ̀ tí wọ́n jọ wà papọ̀ tí wọ́n ní ó dá wọn lójú pé àkóbá ni wọ́n ṣe fún pé kò jẹ̀bi bí ẹ̀ṣẹ̀ yìí wọ́n ti wá dájọ́ ọkú fún ní ẹ̀ṣẹ̀ tó tẹ̀ yìí wọ́n ti wá dájọ́ ọkú fún wọ́n dájọ́ ọkú fún ó wá kú ọ̀la tí wọ́n ṣe dájọ́ ọkú ilé lórí tí wọ́n pa àwọn abẹ́rẹ̀ sí sákàkiri láti wá ẹni tí ó bá wọn ṣe ṣàfáà ẹni tí ó bá wọn ti pẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ báyáyé mẹ́lìkùpáàdì àwọn abẹ́rẹ̀ sí bẹ́ẹ̀ni ah, kan sí ní àkànpé sheikh bin Baz alayhi rahmatullah wọ́n nígbà tí wọ́n pe sheikh bin Baz ní òru ọwọ́ òru ni ní kọlù tó ń pè wọ́n tí bàbá ti ń sùn lọ́wọ́ kọlù yẹn wá rí ìgì ara àwọn tí wọ́n bẹ pẹ̀lú wọn pẹ̀lú àbọ̀ òní náà ẹ́ àti kékeré òun náà ìbàbọ̀ òdìrí náà ó ní òjò wá rí náà tó gbogbo ẹni tó fojú mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ rí náà tó gbogbo ojú rẹ̀ rí náà ẹ́ ó tún jọmọ kéwú lábẹ́ wọn ni wọ́n ni tí ẹni ìdíwá gbé fóònù yí wá sàlàyé fún ẹni olóyìn tàbí bá sọ̀rọ̀ wọ́n ah ṣéèkì ti sun wọ́n ni ibẹ̀ ni ṣéèkì fún bá ti gbọ́ lọ́wọ́ kí ẹ máa gbọ́rọ̀ bọ́ lọ́wọ́ wọ́n ni wọ́n ni ni lágbo yìí ni kí ló lè máa béèrè tí ò lè sọ dàárọ̀ la ẹlòmíì béèrè tó fẹ́ béèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ béèrè tó lè ba ayé rẹ̀ jẹ́ ni ẹlòmíì bẹ́ẹ̀ béèrè tó fẹ́ béèrè báwọn ìbéèrè tó lè ba àlìjáàmà rẹ̀ jẹ́ ni tó jẹ́ pé ó yẹ kó béèrè lásìkò yẹn ni nígbà tí ọgbẹ́ fún ṣẹ́gun bá ṣẹ́gun bá ti wá abàgbà kọlù abàbẹ̀ sí sọ̀rọ̀ ọba sàlàyé bá sàlàyé wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ ṣébùsẹ̀ nínú olóòótọ́ rà ṣe àlà wọ́n ní ṣéèkì bá pè é wọ́n bá pè ọba làwọn dé nígbà báyìí báyìí báyìí tẹ́lẹ̀ ní wọ́n ti sàlàyé fún un àwọn dẹ̀ ní wọ́n ní síkọ̀ láwọn afá wọn tó pa àwọn afá àwọn iṣẹ́ alátẹnujẹ àwọn èèyàn kan máa ń sọ wọ́n máa sọ pé ńgbà náà ulama usultan wọ́n máa pè àwọn afá ulama usultan kí ló tọ́ ulama usultan òun náà ni pé wọn ò ní kábà fún bọ́sẹ̀rí mímbà ní ìsìnkọ́ ah, ní ọba ò tẹ́ dá ẹ̀ẹ́sì ń segí nípa báwọn aráàlú ẹ̀ fún ọlẹ́tọ̀ wọn nígbà táwọn àfọ́ òní segí ni nígbà tí wọ́n ní bọ́ síbẹ̀ tí wọ́n ní bọ́ta lérí mímbà rí wọ́n jọ máa rí wọn pẹ̀lú àwọn aláṣẹ wọ́n ní torí ẹ̀ wọ́n làwọn bá a ó ti pè tánàbí sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tánàbí kọ́ wa náà nù ìkè bá lò pẹ̀lú wọn من أراد أن ينصح لذي سلطان فلا يبديه علانية Ànábì ní ẹni tó bá fẹ́ ṣe wáàsí tó bá lákìíyèsí tó fẹ́ pè sí ẹni tó jí aláṣẹ elérí فلا يبديه علانية Ànábì ní má pè tà láwùjọ wa táwà lónìí wọ́n ti di gbé fúgàmù kankalẹ̀ ní láwọn fúgàmù tàbí ma ti takò jọba ẹlọ́wọ́ olúkà báyìí wọn ò lómi ẹlẹ́wọ̀ kíní kan kò tó ń bẹ́ kíní àwọn olóṣèlú láti fi tekíní láti fi pèrò sọ́dọ̀ ara wọn ọwọ́ ayẹ ni gbogbo kó ní wàró ẹ́ ibi ò bá ti máa sọ pé yàtọ̀ lé báwọn olóṣèlú bá jẹ́ bẹ́ẹ̀ ẹni tí bá ń pẹ́ra ẹ̀ lóní mímọ̀ ẹni ó tako ìlànà anábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tá anábì kọ́ wa òun náà ni pé ẹni tó bá fẹ́ bá láṣẹ sọ̀rọ̀ orí tó kù díẹ̀ káà tó tó fẹ́ pàkíyèsí rẹ̀ sí anábì ní fàlá yóò di àlàníyà anábì ní má sọ níta má bọ́ sí nímbàrí má bọ́ sí rédíò má bọ́ sí facebook ẹ̀yẹ má bọ́ sí whatsapp má sọ ń bí kankan níta níbi tí ó ti máa gbọ́ ní gbogbo yóò máa wá gbọ́ anábì ní wàlá kí yá òdìyẹ́dìí wà lè yá òdìyẹ́dìí anábì ní gbà lọ́wọ́ mú kẹwàá ẹjọ́ wọlé lọ àdíwá tó ẹjọ́ wà ní yàrá ní wọ kan ohun kan anábì sallallahu alaihi wasallam ní tó bá ti wá gbà fa in qabilahu fadak tó bá gba wá àti tó ṣe fún àkíyèsí tó pé tó bá gba lọ́wọ́ rẹ̀ anábì ní fadak anábì ní bá ti fẹ́ náà lórí bá ti fẹ́ bẹ́ẹ̀ náà lórí wà ilá pàpàdà àjá máa àlẹ́ yìí anábì ní tí ó bá wá gbà lọ́wọ́ rẹ̀ ó wá sí wá sí fún nulé kò wá gbà pàpàdà àjá máa àlẹ́ yìí anábì ní wọ́n ti fi kí ó jọ ọ̀ràn yẹn lé kọ́lọ̀ tó gbọ́dọ̀ dé ta kò ní níwòye àná àwọn gọ́ọ̀mẹ́ntà mo ti sọ fún gọ́ọ̀mù mo ní gbogbo àwọn kìnnìkan wà kẹ́tẹ́ sí àà kò aláwọn ẹlòmí bá wà sí wọn débi pé ìtàwọn èèyàn máa gbádùn lára wọn òun náà ni pé kíni ká máa criticize gọ́ọ̀mẹ́ntì ká máa takò jọba ìkan sọ ọ́nà wọ́n jọ kan ó ní gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ń jalè kí un gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n mú sí tí wọ́n dáná un ìjọba ẹ̀yìn lọ́lọ́wọ́ ó bí aburú alákọ̀ọ́kọ́ òun náà ni pé aburú otakunta nẹ́bí sọ̀wá ọ̀nà tá nẹ́bí ní ká gbà kábi sàtúnlẹ̀ aláṣẹ aburú ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ó tún wá kan ní mọ́ ẹni tí ń dára lápá ẹni tí ń jalè ní ìsìn yẹn náà ti gbọ́ lẹ́nu lágbájá ọláwọn ọlọ́run ó bí bóyá yẹn alájáde ìtílé wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́lẹ̀ ni yóò bá máa wá bí ó ti rí owó ak47 eke mọ̀ tí ẹmú ẹ̀hẹ́n tí a kún ohun tó wà bọ̀ tó tún ṣe dáadáa ìjọba wa lọ́lọ́wọ́ ó kù bí so nítorí pé téèyàn bá ti wà ń ta téèyàn bá ń sọ̀rọ̀ ìyẹn gbọ́dọ̀ sọ ẹnu rẹ̀ eríṣiríṣi èèyàn ní gbọ́rọ̀ yìí ẹlòmí ó ti gbọ́ ẹlòmí yóò kà jálú ọ̀rọ̀ láàrin ká ẹ́n ibi tó ti gbọ́ ohun ibẹ̀ náà ló ti mú yóò bá mọ̀ lólọ nínú àwọn tàbí mú àánú òwúrọ̀ àwọn tàbí yìí ìdábẹ́ lò bẹ́ẹ̀ òun náà ní pé àwọn àfáà Saudi wọ́n èé sí àwọn àfáà látẹ̀lújẹ wọ́n èé sí àwọn àfáà tí wọ́n wá fi fátúwá pamọ́ nítorí páwọn wá ìyọnu alátẹ̀ wọ́n èé sí àwọn àfáà alátẹ̀ wọ́n sọ pé ìmọ̀mù jòkó mẹ́rin ẹ̀ tẹ̀gbẹ́ láwùjọ ti wá nìsín àwọn àfáà ti bára wọn jẹ́ débẹ̀ tẹ̀gbẹ́tọ̀ ẹ ìmọ̀mù dákẹ́mi tó dúró náà ẹ̀mú fíkà wá ìmọ̀mù tí ń kírun fún yà tó mọ̀ kí ewu tí ó ṣe fátúwá ẹnìkan wá ń dá alákẹ́gbẹ́ dákẹ́ bí ojú òun náà mo gbọ́rọ̀ lẹ́nu ẹnìkan jọ́ka igbe ìmáàmù òbí ká ẹwà ń ṣe wá àti ọba àrí ẹ̀ náà ń bẹ ní ìjòkó níbi tó ti ṣe wá àti ó wá ṣe wá àti kan ọ̀rọ̀ àwọn tí ìbá ti mùsùlùmí ya ó jẹ́ kírísítẹ́nì ni ó jẹ́ kínáwópa ẹ̀ tí ìbá ti ṣe mùsùlùmí ìpè tó bá ti kú lérí ẹ̀ tó bá ti jẹ́ ògbédàlẹ̀ kìyàmà iná sẹ́yìn kó dòdó tó kòrò ní ọ sí wá sí òun tán wọn délé aláṣẹ wọn sọ pé ọ̀rọ̀ tẹ́ ọ̀sẹ́rẹ̀ kan ìmọ̀rùn kò rí báwọn ọ̀ ní gbọ́gbọ́n wọ ó sì dákẹ́ ọjọ́ àná fún pé irú òun fi ọpọlọ ẹ̀ ọpọlọ ló fi gbé sí ìmọ̀ wa ń bẹ lọ́wọ́ rẹ ó sọ pé bó ti bó ti òun náà ló àwọn àfáà tán bá dó lérí òdodo tọ́lọ̀wọ́n bọ̀ ọ̀rẹ́kẹ́ ọlá bá gbé wọn ti àwa aláṣẹ tí wọ́n jẹ́ oníjàmbá wọ́n ègírí pẹ̀lú ara wọn ẹ̀rì tí wọ́n gbọ́ra wọn yé wọn ní gírí torí mọ̀ pé yóò wá bá wọn ní sòdòdó fún sòfíyàn tí máa ń lò pẹ̀lú aláṣẹ mi ìkánná àwọn afá sálà ó ní tóun bá ní àdúrà kan lẹ́nu tí wọ́n sọ fóun pé àdúrà yóò ẹ ọ̀kan tó só ní ó sì ṣúọ̀ pé yóò gbà ó ní aláṣẹ lòun ó ṣe fún pé kọ́lọ̀ ń bá àtúnwọ̀n sí àmọ́ ìdàkejì lọ́dọ̀ tiwa

wọ́n wá dé nígbàtí wọ́n wá pé ọba wọ́n sàlàyé fún ọba tí ó sì kọ kíní fún àwọn tó wà nídìí kíní pé ah, ẹni yóò òun jọ ń darí jàǹpálàṣẹ eléyìí ó lágbára rẹ̀ tó bá kú tó bá lóun rí presidential pardon tó wá látọ̀dọ̀ president ti pé ẹni yóò sí rí tó bí mo ti lọ òun náà ni pé gbogbo ẹni tí máa ń sójú ọ̀nà lẹ̀kùn yẹn máa ń sílẹ̀ gbogbo gbà ni fóònù rẹ kìí ti kó wàá di pé nọ́mbà kan tó bá mọ̀ òun náà ló gbé nọ́mbà kan tó bá mọ̀ òun náà ló ní gbé ṣògbóró àwọn àgbà yìí a sí bẹ́ẹ̀ ni nídàkejì náà àwọn táwọn náà mọ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ẹmọ́ àwọn sọ àbá tí ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ẹlòmí ò tún wá flash ọwá flash rẹ̀ tán wá gbé kọlù sára ìzàwà lẹ́yà ní ah, ẹlẹ́gùn sáàmù láwọn béèrè kẹtùn fẹ́ béèrè ah, ah, tó wá mọ̀ kó fẹ́ ozi ẹni ó sì gbé ó sì segin ó sì sọ tó bá fẹ́ sọ ọlọ́run bá àlékí ọláwá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé wà máa yudrika la'allahu yazakka ó mọ̀ bóyá arákùnrin yìí tí ó yóò gbà wá sí látara rẹ̀ wọ̀yẹ̀ zajir anil mahari látara rẹ̀ ó sì jìnà sí àwọn nǹkan tí ó dá ẹlùmíwá kí wá bá nàbí sallallahu alaihi wasallam báwọn yẹn sí máa wá sí ànábì ẹ nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí mi ànábì sọ dájọ́ fún wa lẹ́sẹ̀ kanáà nítorí pé àwọn tó fúnra wọn ti mọ̀ pé hey mo ti dára àwọn arẹni tó ti tó ẹni tó pààyàn 99 tó wá lóun fẹ́ túbá tó wá lọ́lẹ̀ bèèrè lọ́wọ́ àfáà kan tí èjì ò mọ̀ nípa ṣẹ̀ríà ipé ẹlákùn mo pààyàn 99 ìjẹ́ mo lè rí tútúbá àfáà wá sọ mú pé o lè rí tútúbá òun ìyẹn 99 ló pọ̀ lójú àfá nígbà tí ò mọ́ kí ọlọ́run bá lè jọ lásọ nípa ìdájọ́ kí wá ní kó wà àtẹ́lẹ̀ nígbà tí nípò lè rí tútúbá ẹ́ ìtẹ́wù ẹ̀mí tó ti wà nínú ẹ̀mí rẹ̀ tí máa ń ṣe tẹ́lẹ̀ kó máa pààyàn ni ọwá wọ́n kẹ́kọ̀ọ́ wúfẹ́ kama continue ó ti pàápá wọn náà wọ́n tó sí ní olórí túbá so kọ́lọ̀ ọba àlejòọlá kó mọ́ta sí àlékún ìmọ̀dá rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n ọba sallallahu alaihi wasallam pé áwùyà zakaru mọ̀tẹ̀fà àwùzikirọ̀ bẹ́ẹ̀ ni ìran tí ó ṣe láǹfààní in tó wá bèèrè sallallahu alaihi wasallam bóyá nǹkan tí ó sáǹfààní fún nǹkan tí ó wúlò fún ni ọlọ́wọ́ bá alikẹ́ ọláwá ní amma fa an talahu tafadda amma manistagina ó wá rí ẹni tó rọrọ̀ istagina bí máàlì ẹni tó jẹ́ pé ó rọrọ̀ pẹ̀lú owó tó àìkówó la ń sọ ní àwọn àwọn tó ni ni àwọn tí ò ní ìdíkà ká lọ́dọ̀ anybody tán ni pé kọkọ̀ jù àwọn lójú fa á ń ta aláhùn tàkọ̀dà òun ni wà nábì sallallahu alaihi wasallam òun náà ni wà nábì wá bízí pẹ̀lú òun náà ló wá gbájúmọ́ òun náà ló wá ń bá sọ̀rọ̀ ó wá fi ẹ̀lì ilẹ̀ àwọn tí ànábì sallallahu alaihi kọjú sínú àwọn Quraysh Fa tàtà àrọ̀dù láhù làálàhù yàtàdì ó ní wọ́n bízì pẹ̀lú tó jẹ́ pé to tí wọ́n náà tó mú wọn náà bízì pẹ̀lú ẹ̀ kìí ṣe pé ó fẹ́ gba tọwọ́ wọn epo ní nìkan tọwọ́ wọn ẹ̀ làálàhù yàtàdì pé á ah, ó fẹ́ kan ṣe kíni ó ni nítorí pé lára ìmọ̀nà wọn ó rí pé àǹfààní Islam maslaha bẹ́ẹ̀ Islam Ànábì sallallahu alaihi wasallam ìdààmú tá Ànábì dààmú yi. ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlọ́wọ́ sọ fún ànábì pé wà má alayka alla yazakka ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlọ́wọ́ bí ó yà ànábì pé kò sí kankan kò tẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ wà má alayka alla yazakka ó lẹ́sẹ̀ kankan lọ́rùn tí ò bá gbà ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlọ́wọ́ sọ fún níbi áyà mi ó ní ọlọ́wọ́ alẹ́kẹ́ ọlọ́wọ́ má ala rasul illa òun náà ní kíni òun náà ní albalagul mubin òun náà ní ká jíṣẹ́ kó clear tọ́lọ́ọ̀bà àríkí ọlá fi rán àwọn tó jẹ́ pé àwọn tí ó jẹ́ òjíjẹ́ yóò jẹ́ àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sì gbọ́rọ̀ wọ́n yé àwọn tó dá láhán àwọn náà ni òun náà ló bá tó jẹ́ pé ẹ̀rí pé àrẹ́mì Musa alayhi salam nígbà tọ́lọ́ọ̀bà àríkí ọlá ránṣẹ́ ẹ́ tó sì jẹ́ pé ahán anábì Musa aleyhisalam ahán Musa lọ aleyhisalam ni kí Musa sọ ẹ́ akhi bihi azìrí wà á sì rédò fi amri ó sọ pé gíní ó ní àlejọ́lá kó fi Haruna tó jọmọ̀ yáhùn kó fi fún ọlọ́ọ̀bà àlejọ́lá wọn sọ fún Eh, afáwa ibn kathir ó oh, ma anta bi mutalabin bihi idha lam yahsul lahu zakat ọlọ́wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ ní bí ọ tí wọ́n bá gbà ọlọ́wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ ní bí ọ pé wọ́n tẹ́ gbà ẹ̀rí ọlọ́wọ́ bá ọlá ó àwọn anábi sallallahu alaihi wasallam anábi tó bá díjọ́ ògbídà alkiyama ó ní anábi mi ó wà máhàwù náfàr anábi mi ó wà tó jẹ́ pé ẹ̀ ní rí ìjọ díẹ̀ díẹ̀ báyìí wà lẹ́yìn ẹ̀ wọ́n anábi mi ó wà tó bá díjọ́ ògbídà alkiyama èèyàn jẹ́ àléébù ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá sọ́bá nàbí sallallahu alaihi wasallam in aya méjì kan olóyẹjọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá sọ́bá nàbí innaka la tahdi man ahbabta walakin Allah yahdi man yasha ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ó lè fi àmànà ó kéèsẹ̀ ní tó bá wù ó lè fẹ́ tó bá wù ọ mọ́nà dá àwọn èyí ó wù mí kan ó wù mí kó bí ó sì wù mí kọ́mọ mi ó mọ̀nà ó sì wù mí kíyàwó mi ó mọ̀nà ó sì wù mí kọ́rẹ̀ mi ó mọ̀nà ọlọ́run sọ́wọ́ àdẹ́bí pé innaka la tahdi man ahbab ó lè fẹ́ tó bá wù ọ mọ̀nà walakinna Allaha yahdi man yasha ọlọ́run ọba àlekí ọlá

ajẹ́pẹ́ ìtumọ̀ eléyìí ni pé ìdáyà alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ọba àlejò ọlá ń sọ ó yàtọ̀ sí ìdáyà ẹlẹ́ẹ̀kejì ìdáyà ẹlẹ́ẹ̀kejì náà ni al-irshad òun náà ni ìmànà kéèyàn tọ́ka àyàn kéèyàn sọ fún ya tí ẹ̀ òun náà ni tó wà lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam òun náà ló wà lọ́wọ́ gbogbo àwọn al-ulama àwọn tó bá ti jẹ́ onímímà tí wọ́n jẹ́ warasatul anbiya tí wọ́n jogún àwọn anábì ìtó wà lọ́wọ́ wọn náà ni pé ká tọ́ka ọ̀nà fáwọn èèyàn àwọn Yorùbá náà máa ń palówe wọ́n ní a lè fi tipá mẹ́sìn lódò ní a lè eléyìí ò eléyìí bídíà ni eléyìí ṣíríkù ni eléyìí

ó ṣe hidayatu al-irshad àmọ́nà ọba àlejò ọlọ́run ṣe hidayatu tawfiki fún un ọlọ́run ọba àlejò ọlọ́run fi ṣe kò ń gẹ́ láti tẹ̀lé láti tẹ̀lé bàbá rẹ̀ ọlọ́run ọba àlejò ọlọ́run sọ fún ànábì sallallahu alaihi wasallam ìpé wa ma alayka alla yazakka kò ẹ́ látara pé kí ni látara pé kí wọ́n bá tẹ̀lé ọ ọlọ́wọ́ bá ó wá tẹ̀síwájú ó ní wà á máa aka à ó rí ẹni tó wá bàrẹ̀ ànábì wasallam tó ń pọ̀ tẹ̀ẹ̀tẹ̀ ó ní ó yára wá bá wà ànábì sallallahu wasallam ẹ́ abó olórin kan ó ní junina bi Layla wa hiya junnatun bi gayrina wa ukhra bina majnunatun la nuhibbuha wọ́n pè arábìnrin kan ní Layla inú àwọn obìnrin tó rẹwà ní inú àwọn tá a máa ń kà nínú tíra lálùbáwá alákùnrin léyìnlá náà ìbẹ́jẹ́ nìkan náà ní dáhùn náà lè rírú ẹ̀tọ́ máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìwọ́n lè káàkiri pé àdákùnmọ́ jákùn mi ẹ̀ wá ní kí ní fi ọ́ sí wọ́n náà sí mẹ́fẹ́ tó náà sí sunkún wá bọ́kùnrin kan pé dákùn mi wàhíyà júnnatún ti gẹ́ ìrìnà òun náà òun náà ń dààmú eré tí a náà ń dààrú torí ìfẹ́ nìkan la nuhibbuha Omini mi ń bẹ tí ń lé àwa náà kí láàánú ìbò àwọn àdó fẹ́ràn rẹ̀ ẹwà dánwò láyé ẹgbọ́n ọba àdìgbẹ́ láti dá àdánwò tiwa àwa ń lé nǹkan ẹ́ kí ní nǹkan tá à ń fẹ́ tá à ń wá kì í ìgbàgbọ́n bẹ tó yẹ pé ó wàhálà àmà aláàfẹ́ èyí wá wá káàkiri nísìnyí òun náà ló wa ẹ́ òun náà tó wá ń wá nǹkan káàkiri anábi sallallahu alaihi wasallam anábi ń dààmú lórí àwọn kèbèrè Quraysh ẹnìkan sì ń bẹ tóun náà ṣe kíni tóun lépa anábi sallallahu alaihi wasallam tóun pọ́sẹ̀tẹ̀ amma man ja'aka yas'a òun pọ́sẹ̀tẹ̀ ó dé pé ìrẹ́ anábi sallallahu alaihi wasallam òun fẹ́ béèrè béèrè wa huwa yakhsha irú ẹni yìí òun ti páyà Allah subhanahu wa ta'ala ẹni tó bẹ̀rù Allah subhanahu wa ta'ala ni

ẹ́n tánàbí bá fi lè kọjú sẹ́ni tí máa bá sọ̀rọ̀ wọ́n ó tẹ́ gíní wọ́n ó tún wá kojú yẹ̀ náà tí a sáwọn tí ilé àwọn tẹ́ẹ̀jọ́ ti rí ó sì padà tẹ́lẹ̀ ó padà tẹ́lẹ̀ táwọn kèfèrí kùrẹ́ìṣì wọ́n wá ń dì máa lọ́dọ̀ ànẹ́bì táwọn bá máa ṣe kíni táwọn bá máa jòkó pẹ̀lú ẹ táàtì ẹ̀fẹ́ gbọ́n tó fẹ́ sọ àwọn wọ̀nyí kọ́kọ́ lé wọ́n náà wọ́n ní ọkọ́kọ́ wá sọ́kà nẹ́bí sallallahu alaihi wasallam pé ah, àbí káàtì ẹ̀ẹ́sìkìsì wọn náà ni káàtì ẹ̀rí táwọn ẹni yóò sì ọlọ́ọ̀bà àríkẹ́lá wá sọ áyà pé wala àyà kan wà ní suratul Isra eh àyà kan wà ní inú suratul Al-Kahf ọlọ́wọ́ bá lè kẹ́lá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé má lé wọn o má lé àwọn tó jẹ́ pé eh àwọn ń pè ọlọ́wọ́ bá lè kẹ́lá bilgadati wal ashi eh wọ́n واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي ẹ̀rí ọlọ́ọ̀bà àríkẹ́lá ní ìrà nẹ́bì ní sùúrù ti sùúrù fún ààrẹ pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n kí ọlọ́ọ̀bà àríkẹ́lá àwọn súnfí ma ń lo àyà yìí pé àyà yóò àwọn súnfí ní báwí pé kọ́lá ọlọ́ọ̀bà àríkẹ́lá sọ́lá nẹ́bì pé ti sùúrù pẹ̀lú àwọn tí wọ́n kí ọlọ́ọ̀ láàárọ̀ àti ọ̀lẹ́ tẹ́yìn kalẹ̀ wọ́n kọ́lọ́ láàárọ̀ àti ọ̀lẹ́ táwọn ètè àlùkárù sọ́bá àti àlùkárù mátàlì wọ́n ti rò pé wà sífà ìdáhùn máa ń ṣe láàárọ̀

àwọn òsì ni àwọn alùsúfà àwọn náà ni àwọn tó bá gba islam nígbà yẹn sì ní nílùú madina ni àwọn tó bá gba islam ẹ́n tó bá gba islam tí wọ́n rí tí wọ́n ṣe ìjọ́ wá tí wọ́n rí bí tí wọ́n ṣe kíní wọ́n rí bí tí wọ́n dé sí wọ́n a máa wá dé sí inú mọ́sálásí àwọn tó bá lówó àwọn tó bá ní dúkìá wọ́n a máa gbóúnjẹ wá fún wa àwọn míì anábì sallallahu alaihi wasallam anábì apá wọn pọ̀ pẹ̀lú àwọn míì pé tọ̀ máa mélè yìí lọ alìhá anábi ń sọ wọ́n dọmọ yára pẹ́tọ̀ wọ́n ma tẹ̀lé lè lọ bùkátà rẹ̀ ọ̀dọ̀wọ́ rẹ̀ so àwọn wọ̀nyí àwọn ni wọ́n pè ní alùsúfà àwọn alùsúfà yìí sì ní àwọn wọ́n èé ń bẹ̀ permanently inú bá ti bẹ́tà tí ẹ̀ bá ti gbà pé wọ́n náà ń sówò ní ṣe rí báyìí òun tún kó bẹ́ẹ̀ àwọn ìlòmí ò wá bẹ́ẹ̀ bóò náà ti wá di alùsúfà bóò náà ti wá di alùsúfí kò jọra wọn o so ọlọ́wọ́ bá àríkíọlá ó wá ń sọ fáà nẹ́bí sallallahu alaihi wasallam ìpé ẹni tí ó múra tó ń pọ̀sẹ̀sẹ̀ wá bára nẹ́bí sallallahu alaihi wasallam láti gbé gíní láti pé kó wá gba ìmọ̀nà látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam fa anta anhu talaha irú eléyìn òun náà ni eré ànẹ́bí sallallahu alaihi wasallam òun náà ló gún rípò lọ́dọ̀ rẹ̀ afáwa ibn kafir alayhi rahmatullah wọ́n ni fa'anta ani wutalaha ayi tatashagal ira anabi sallallahu alaihi wasallam ó sàìrójú yani ó bízi pẹ̀lú nǹkan míì wa min hauna amara subhanahu wa ta'ala rasulahu alla yakhussa bil idhari ahada afáwa ibn kafir wọ́n láti di ayayi

anábì sallallahu alaihi wasallam láti gbà yóò anábì yóò máa bákankan ní dáwà bayna sharif wa da'if ẹni tó jẹ́ ẹni abíyì ẹni tó jẹ́ èèyàn ńlá tó jẹ́ ni àpọ́nlé wa da'if àtàwọn ọ̀lẹ àwọn tí ò lẹ́nìkan àwọn tálíkà bákankan náà ni wà àti ṣe láàrin wọn wal faqiru wal ganiy láàrin ẹni tó jẹ́ tálíkà wà àti bá àti ṣe tálíkà fún tálíkà òun náà lè wá láti wà àti fẹ́ tó jẹ́ olówó wàsádàtí wàlàbíd bá ṣe ṣe wá sí fún ẹni tó jẹ́ ọ̀gá òun náà láti fẹ́rú láti gbà àwọn ànábì sallallahu alaihi wasallam ànábì ti sọ wá sí di dédé fún kálùkù tó bá ti jẹ́ kíni tó bá ti jẹ́ pé ẹni tó fẹ́ ṣe dáwà fún wàṣígáàr wàrìjáàlì wà nìsà àti láàrin ọkùnrin àtobìnrin bákankan náà ni wá sí látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáà ànábì sallallahu alaihi wasallam yìí látara bẹ́ẹ̀ ó ní ọlọ́run bá àlékè láti ló fún ànábì gbogbo wọn náà ni ó máa ṣe kíni ẹ ó sà á lẹ́sà ó lọ lè bá ń lé ó ṣe gbá ó sà owó orú eléyìí ìyín wò túmọ̀ kó ṣe kíni ìyín wò túmọ̀ pé nítorí ẹ̀ níwà torí ẹ̀ gbà. àbá Ibn Kathir wọ́n tẹ̀síwájú wọ́n ní summa Allahu ta'ala yahdi man yasha'u ila siratin mustaqim wọ́n lẹ́yìn ìgbà tó bá ti jẹ́wà àti gbogbo wọn pátápátá bákan náà lẹ́yìn náà ọlọ́run bá àlékè ọlá ẹni tó bá wù ú yóò wá sí yóò wá fi mana tí ojú ọ̀nà tó tọ́ títí ẹni kó ṣe wá sí fún wa Allah subhanahu wa ta'ala ẹn òun náà ni kó ṣe kíni òun náà ni kó fi ẹni tó bá fi mana tó bá fẹ́ fi mana yóò fi mana lọ sí ojú ọ̀nà tó tọ́ okòbítà bá ti rí àwọn tí wọ́n ti ń kóra wọ́n jọ níjọ kan ipé ìtọ̀ ìjọ wa yóò ìjọ ìsìláàmù náà ni àmáwọn ma wà ẹ́ àwọn tá a máa ṣe wáàsí fún àwọn náà làwọn doctors ẹ́ àbẹ́ àwọn engineers àwọn nìkan láwọn ṣe wáàsí fún àbáwọn èèyàn ńláńláńlá àwọn commissioner àwọn ni ó máa wá lecture wa àwọn chairman ni wọ́n máa wá lecture wa ẹ lọ lè mọ̀ ìpé irú eléyìí ó yàtọ̀ sí tánà sallallahu alaihi wasallam pé wá sí ọmọ kékeré yóò gbọ́ wá sí àgbàlagbà ó gbọ́ wá sí ọkùnrin ó gbọ́ wá sí obìnrin ó gbọ́ wá sí ẹni tó rí mọ́tò gbé wá

kí wọ́n sáàgbà kí wọ́n sáàgbà ẹ́ ọlọ́run bá àdékẹ́lá ní ọ̀rọ̀ òrí bí ti ń rohun wàhálà tá a bá ṣe lórí wọn òun náà kọ́ ni ó mú wa gbà ọlọ́run bá àdékẹ́lá tó fún Ànábì sallallahu alaihi wasallam ó lè an yahdi Allahu bika rajulan wahida khairun laka min humri na'am ọlọ́run bá àdékẹ́lá ní kọ́lọ́run bá àdékẹ́lá ó fi khairun lak ó lóore fún ọ ju ràǹkúnmí pupa lọ inú àwọn nǹkan tó lówó lérí nínú àwọn dúkìá àwọn lárúbáwá òun náà ni ràǹkúnmí pupa so ó wá jẹ́ tálíkà ni ó jẹ́ ni tí ó tálíkà ni ẹ̀yẹn ọlọ́ọ̀bà àríkẹ́ lóòsọ fún abẹ́ yàyàn bóyá olówó bóyá tí bàbá bolówó mọ̀nà nísìn ládàá tí ó wà pọ̀ ju ẹni tó fi tálíkà mọ̀nà lọ ọlọ́ọ̀bà àríkẹ́ lóòwí bẹ́ẹ̀ nígbàtí ọlọ́ọ̀bà àríkẹ́ọlá tó wá sọfà nẹ́bí sallallahu alaihi wasallam ipé kalla innaha tazkira ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ alkùránì yìí àwọn kan sọ pé alkùránì àwọn kan sọ pé súra yìí súra tí wà nẹ́bí sallallahu alaihi wasallam tó ń ká Abdullahi ibn Ummi Maktum tí ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ tí wọ́n láti gbà tí Ọlọ́run bá lékẹ́ láti sọ àwọn áyà yìí kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam látara pé ó fi bá ànábì sallallahu alaihi wasallam ó fi kọ̀rẹ́jì ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú tá ànábì tẹ̀ wọ́n láti gbà náà ànábì a máa wá pọ́n lé gan ànábì tún ma hajjatu tó ní ìgbàgbà ẹwọ̀n kaba wọn aya torí ẹ̀ sọ̀kalẹ̀ nítorí ẹ̀ tó ipá wà ní tọ́mọ́ bá wí torí ẹ̀ nìkan gíláàsì ẹ́ a makara mọ́ ní ẹn tó jẹ́ ọba mi wínú ànífẹ́ rí anábi sallallahu alaihi wasallam láti gbà yẹn tánàbí bá wá rí anábi o máa sọ pé ma hajjatuk kí ni bukata rẹ hal turidu min shay ìzó nídìí gangan ní kí ló fẹ́ kò tí ẹ̀ nídìí wá gan tánàbí o ti máa bí kalẹ̀ pé kí ló nídìí látara kíni látara ayatollah ọba àríkíọlá tó sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam abdullahi ibn ummi maktum ta sọ yìí ó wà nínú àwọn tí ma ń pèrún afọ́jú ni kò rína àmá ó wà nínú àwọn tí ma ń pèrún inú àwọn apèrún ànábì sallallahu alaihi wasallam ó wà nínú hadithu abdullahi ibn umar radiyallahu anhuma ọlọ́run kọ́ sí ànábì sallallahu alaihi wasallam sọ pé inna bilalan yu'adhdhinu bilayl anabi ni bilal tariun òru ni ma perun yu'adhdhinu bilayl òru ló ma perun inú wona so ona ni ro àsùbá ona ni run ta npe ni ìrun àkọ́pẹ́ láti gbà tí òrùn bá ti wọ̀ síwájú kí alfaja yó tó yọ gbogbo àsìkò là ń pè ní layl òru ni anábi ní Bilal a máa pèrún lóru fakulu washrabu tẹ́ bá ti gbọ́ tí Bilal pèrún lóru ẹ máa jẹun lọ́ntí fakulu washrabu ẹ máa jẹ ẹ máa mu hatta tasma'u adánabni ummi maktum anábi ní tẹ́ fi gbọ́ ìrun pípé Abdullahi ibn ummi maktum tẹ́ bá ti yàní àsìkò yẹn nìsìn òun náà ni alfajiru yọ alfajiru sadiq alfajari ti òdodo so abdullahi ibn umi maktum àwọn èèyàn ní máa ń sọ fún ipé àsìkò ti tó nítorí kò rí náà láti rí alfajari àwọn èèyàn ní wà sọ fún pé tọ̀ àsìkò ti tó òun náà ni ó fi wá dìde òun náà ni ó fi wá pèrún ó sọ bá nabi sallallahu alaihi wasallam ipé alkùránì yìí innaha tadhkira ìrántí ọlọ́run ọba àríkẹ́ ọlá ni faman sha'a dhakara ẹni tó bá fẹ́ ẹ́ òun náà ni ó ṣe kíni òun náà ni yóò rántí yóò rántí Allah subhanahu wa ta'ala àbáwà ibn kafir wani aifa man sha zakara Allah ta'ala fi jami'i humuri wọ́n lẹ́ni tó bá fẹ́ òun náà ni ó máa rántí ọlọ́run ọba àlekíọlá níbi gbogbo àlámàrí ẹni gbogbo gbèsè ayé ẹ̀ kò ní fi ṣe kíni kò ní fi sọlọ́wọ́n bá àlejò ọlá kò ní fi sẹ́yìn ẹlẹ́mí tó bá kọ́ ọ̀rọ̀ ní ti yóò ní ọ̀rọ̀ ayé lélẹ́ yìí o kì í sọ̀rọ̀ ẹ̀sìn o mùsùlùmí èsì kò sí yàtọ̀ láàrin ọ̀rọ̀ ayé mùsùlùmí àtọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ torí pé gbogbo ẹ̀ náà lọ́wọ́n bá àlejò ọlá dá ọ̀rọ̀ ayé kátàkárà ọ̀rọ̀ ayé náà sáà ni tebófin ọlọ́wọ́ bá àlejò ọlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá bá a ṣe máa bára wá lòpọ̀ ìbálòpọ̀ láàrin wa láàrin aládùúgbò sáládùúgbò ọlọ́wọ́ àríkẹ́ ọlásòfin mú abẹ́ àgbọ̀dọ̀ wa máa sọ pé eléyìí oná lọ̀rọ̀ ayé eléyìí oná lọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́ àríkẹ́ ọlásòfin nabi ipe àwọn ewé tíra mukarrama ta àpọ́nlé àpọ́n alùkùránì rẹ̀ ẹ́ a fi sínú àwọn ewé tíra kan ayẹyẹpẹrẹ alùkùránì ìgbàtà bá ń ka alùkùránì àyí tàbáfẹ́ gbé alùkùránì lọ́wọ́ kò sínú àpọ́nlé alùkùránì ká tún ma gbé alùkùránì sí rẹ̀ lásán gan ẹlòmí ó gbé alùkùránì kalẹ̀ sí rẹ̀ lásán ẹlòmí ó ma dá alùkùránì kọjá ẹlòmí ó gbé tíra mí yóò gbélé alùkùránì ìtọ́wà burú dé kọ́dà àwọn ẹlòmíì wọ́n sì gbé alukuran wọ́n gbé lórí wọ́n làwọn fi ń sasẹ́ yóò wá gbé alukuran lérí yóò kásẹ̀ kan sókè yóò lòun sasẹ́ àwọn ẹlòmíì ó gbé odidi alukuran báyìí wọ́n sì rẹ́ sínú omi nígbà tó ìpínyà ẹnìkan fún mi ní ìrò nínú àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ lójú ẹ̀ onígbà táwọn fẹ́ lọ lè ta iṣẹ́ kan lérí àpáta níjọ́ kan wọ́n ní àwọn á mú odidi alukur'an àwọn ajá alẹ́yọ kọ̀ọ̀kan wọ́n pdc ẹ̀ sẹ́mà alukur'an ìsẹ́mà ń já so irú àwọn alukur'an ìsẹ́ ti já alẹ́yọ yọ̀hún onígbà táwọn wá dé eré àpáta gbogbo àwọn táwọn tán kó lọ láwọn ọmọ kí ó tó fẹ́ lọ sàtẹ́wù wọ́n fẹ́ sàtẹ́ tán láwọn fẹ́ fi bá tèèyàn jẹ́ ni ó ní wá kó àlùkò ánìyàn báyìí ó kàn fún láti ó kọjú déwájú báyìí ó kàn fún gbogbo ẹ̀sẹ́yìn bẹ́ẹ̀ ni ó ti wá sọ fún wa pé ẹ kàn máa sáré lọ ẹ máa mẹ́yọ̀ kan ẹ máa kà lákàjúlẹ̀ tó bá mẹ́yọ̀ kan báyìí nìsín yóò jùlẹ̀ yóò tún mú mi yóò tún ká lákàjúlẹ̀ yóò tún bá wọn ti wá ń ṣe nù ẹ wo Qur'an ọ̀rọ̀ ọlọ́wọ́ bá alékẹ́ ọlá tọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá sọ pé fi suhufin mukarrama wọ́n àwọn ẹlòmí àmà sògùn owó dé pé yóò ní alògùn lára tí ṣe tàbí ó dìktéèdì fún òun náà ni pé ó dúó lérí alùkùránì oní òfin ma wẹ ẹsẹ̀ burúkú yóò sì láyà yóò dúó lérí alùkùránì orú àwọn nǹkan báyìí nǹkan burúkú ni àìpán alùkùránì lé ni ọlọ́wọ́ bá alékẹ́ ọlá sọ àwọn èèyàn yẹ̀yẹ́ alukurani débi pé inú yẹ̀yẹ́ alukurani náà ni kúta máa láàrín lọ́lẹ̀ ìsá alukurani fún yàn alọ́lẹ̀ olówó sátidé alọ́lẹ̀ owó sándé afẹ́sọ alukurani kalẹ̀ fún iye pẹ́rẹ́ alukurani ni ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlọ́ọ̀ sọ alukurani kalẹ̀ fún gbogbo nǹkan báhùn ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlọ́ọ̀ sọ alukurani fún wa ká máa fi wá oúnjẹ ó ka alukurani ó ha sórí ó mọ̀ túnmọ̀ ẹ̀ ó mọ̀ lo àwọn lọ lè ti ṣe ọwọ́ ni

láwùjọ tá a wà yìí àwọn sí àláàlì oná làá máa ń ṣe kíni òun làá máa rí síṣẹ́ ẹ̀gbin ẹ bá rí mọ́ mọ́ láti kan ní ìsìn wata ìsìn tí wà dé ayọ́ àà ìmọ́mọ̀ ah, ẹ̀ lójú sí yàn ni kéwòrò lálùbáríkà ẹ̀hẹ́ àmọ́ tí máa ń lòdì kó máa tí ń lòdì òkú tí ń bá wọn tí wọ́n déwó ẹ́ tí ń gbowó kọmọ lálùbáríkà ẹ́ ṣe ká so owó ṣe ká so àbí ká mọ́ so owó ṣe ká gba kéwú àbí ká mọ́ gba kéwú ẹ̀hẹ́n táwọn àlejò tí ń dálejò lóhun tí dúdú tọkùnrin wọlé tóbìnrin wọlé tí ń bá wọn subhanallah tí ẹgbẹ́ tí nǹkan ni ẹni tọ́mọ rẹ̀ bá yarú nǹkan báhùn ó yẹ kó mọ́ sunkún ni ọmọ yìí ó nítorí yóò bá ti ẹjẹ́ ni nítorí pé tó bá kú tó bá sàdúrà fún ọkùn nígbà anábi sallallahu alaihi wasallam inú ta nábi júwe fún wa ìdàmáta bùnú adama kọ́tà àánúwà àmàlúhú illa min salat sadaqatin jariya aw ilmun yuntafa'u bihi aw waladun salihun yad'u lahu ẹwọ̀n gabaun anábi ni tí yẹn Eh, inú tẹ́ dáadáa inú ládá ma lọ lè báyàn òun náà ní kí ni sọ́dákọ̀tún jáàríyà sàárà àti èyàn tẹ́ tí ládá rẹ̀ lọ ògbẹ́ bọ́hù ògbẹ́ kànga òkọ́ mọ́sálásí àwọn nǹkan tí pàwọn yóò mọ̀ sàǹfàní bẹ̀ lọ ládá rẹ̀ ó ma bá ọ àwọn ilmu yóò sáfà bihi àbó kọ́yàn ní mímá táwọn èèyàn wá ń sáfà ní pẹ̀lú mímá àwọ́dàdùn salihun àbí ọmọ tó jẹ́ ọmọ rẹ̀ sọmọ rẹ̀ bí ṣe jálàbí ẹni tó bá jẹ́ ọmọ rẹ̀ kò lè máa ṣe jálàbí láíláí kó máa ṣoògùn kó máa jó nǹkan kó máa dáwà àlejò lóhun

ọmọ rẹ̀ tí ẹ̀ bá filẹ̀ òun náà ni máa ń ṣàdúrà fún yà wọ́n náà ló fà tó fi jẹ́ pé ká sojú kòkòrò ká tọ́ ọmọ wa kó gbọ́ ẹ̀sìn yé ní ìlànà Ànábì sallallahu alaihi wasallam òun náà ni àdúrà tí máa ń ṣe fún wa lẹ́yìn wa ní òfin wúlò àbí kí ni hadith sọ fún wa aw waladun salihun àdí ò sọ pé aw waladun yad'u lahu kò sọ pé ordinary ọmọ ibi tá ti lọ òun náà ni pé alkùránì fi suhufin mukarrama alkùránì ń bẹ́nu àwọn ewé tíra tọ́lọ̀wọ̀n bá àlékí ọlá pọ́nlé ẹ má jà máa yẹ̀yẹ́ alkùránì àwọn ìlòmí ògbé alkùránì lọ́lé olówó olówó tí ẹni tí wọ́n rò wọ́n tán sí ẹ̀nà ní mọ̀wó sí ẹ̀nà ní tẹ́bá ti tán ẹ yẹ̀yẹ́ alkùránì ẹnìkan sọ̀rọ̀ kan fún mi jọ́ kan náà tán lọ á sí àlúkà ń gbà òní ó láwọn adélé àwọn lọ sàdúrà àwọn lọ́sọ̀ kùránì fún ẹni kíná pẹ́fẹ́ nìkan àwọn ń bẹ̀rẹ̀ jíze wọ́n wá lọ́wọ́ sí jáde ní pé so ẹwà nǹkan tẹ́ bá nídi ẹ̀sọ ohun ní táìmù ẹwùn gaba wọn àwọn ti jòkó wọ́n pẹ̀tẹ̀ bọ́ alùkùránì kalẹ̀ pé káwọn mọ́sàgbá ah, ní ẹnìkan ní àwọn lọ sàdúrà ń bíjọ́ kan ó láwọn adé débẹ̀ àwọn sàkùrá ó ní olówó táwọn sàdúrà fún yìí ó ní táwọn máa se díẹ̀ táwọn ti ka díẹ̀ báyìí dé yóò kẹ̀ tún sọ̀kalẹ̀ wá ni yóò bá tún há wọn ní owó ó lè fẹ́ wọn <laughs> bẹ́ẹ̀ ni opposite rẹ̀ tó máa mọ̀ ìpérú ẹni owó tásẹ́rẹ̀ kan ní òfi kalẹ̀ ah, ọ̀nà ẹ̀dàkùn ẹ̀dàkùn kò títà mẹ́mọ́ra mọ́ra àbá yíò slow ẹlòmí mú tí àbá yóò ní kọjú rẹ̀ sí ní báyìí ọlọ́ọ̀bá alékiọlá ní fi suhufin mukarrama alkùránì yìí ń bẹ nínú àwọn ewé tíra tó jẹ́ pé mukarrama ọlọ́ọ̀bá alékiọlá ló pàálé ọ̀rọ̀ ọlọ́ọ̀bá alékiọlá ni ọba alápàálé ni Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ rẹ̀ náà alápàálé oná lọ́rọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá alékiọlá wá ní marfu'atin mutahhara alkùránì alkùránì tó ga aliyatul qadr alkùránì tó jẹ́ pé ipò rẹ̀ ga ni níwájú Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ló gajù sábì hisma rabbikal a'la ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ló gajù arrahmanu ala al-arshi istawa ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ló bá tó gajù ọ̀rọ̀ ẹ̀ náà ló ṣe gíní òun náà ló gajù ní gbogbo ọ̀rọ̀ in tí wọ́n ròyìn rẹ̀ fún wa ó ní marfu'atin ọ̀rọ̀ sáà ṣe gíní

tó bá wá hàn tán ó lè ní táàbì ṣe gàrí ẹ̀ ó lè jẹ́ gbé ajá ẹ lọ ìgbé ajá ẹbí ṣe gàrí ẹwà wé ẹ tún wá lọ lè jù sínú sálángá subhanallah al-Qur'an kalamullah ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé ọlọ́ọ̀bá àríkẹ́ ọláọba tó sọ̀rọ̀ òun ní ròyìn fún wa pé ọ̀rọ̀ ohun fi sófin mukarrama ọ̀rọ̀ tọ́lọ̀ọba àríkẹ́ ọlá pọ́nlé fúnra rẹ̀ èyí tó jẹ́ pé marfu'atun mutahhara alkùránì tó jẹ́ pé alkùránì tó gani yìí ni alkùránì tó nípò níwájú Allah subhanahu wa ta'ala ni mọ̀tọ́ ìhàrọ alkùránì tí ọlọ́wọ́ bá alìkọ́ láti fọ̀mọ́ ni ó fọ̀mọ́ kò níbi ẹ̀gbin ó fọ̀mọ́ nínà ziyada ó fọ̀mọ́ kò níbi àlékún agbàtí Ànábì sallallahu alaihi wasallam alkùránì ti pé sáàrí nǹkan kó yọkún bẹ́ẹ̀ dìtẹ́ tí wọ́n lọ lè tí àwọn kùránì kan tí wọ́n yọ áyà kan ẹni tí wọ́n yọ kó mẹ́ nígbàtí ó bá yá ẹ́dìrí àwọn yóò ti ma pàkíyèsí ní pé báyìí báyìí o iná áyà báyìí wọ́n ti ṣe mistake báyìí bẹ́ <coughs> ó lè jẹ́ mistake ó sì lè jẹ́ pé wọ́n máa mà ní àmọ́ ọlọ́run ọlọ́ọ̀bà alìkọlá ní àwálá sọ alìkùránì kalẹ̀ fún rẹ̀ annabi sallallahu alaihi wasallam wa inna lahu la hafizun àwa náà láti sọ alìkùránì ọlọ́ọ̀bà alìkọlá ti sọ kó níbi àwà fi kún ní àbáwà yọkùn bẹ́ alìkùránì tá ń wí ọlọ́ọ̀bà alìkọlá ní bí aidi sáfàrọ̀ alìkùránì yìí ń bẹ lọ́wọ́ àwọn wo ni àwọn sáfàrọ̀ àwọn náà ni àwọn sáfàrọ̀ ilal malaika àwọn màláíkà tó jẹ́ pé àwọn tí wọ́n ń bẹ láàrin Allah subhanahu wa ta'ala àwọn tó jẹ́ pé wọ́n wà láàrin Allah subhanahu wa ta'ala àtàwọn ẹrú ẹ̀ àwọn màláíkà tọ́lọ̀ máa rán sáwọn ànábì rẹ̀ àwọn náà ni astafar àwọn wọ̀nyí àwọn náà ni alkùránì àwọn náà ambassador ẹ̀yìn tó ambassador nísìn ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹni tí ó wà láàrin kọ́ntì kan sí kọ́ntì míì kọ́ntì yìí yóò lábàásádọ̀ tí ẹ̀ òun náà ni pé yóò mọ bá wọn tó bá ní nǹkan tó ṣe òun yóò mọ bá wọn ṣe so ọlọ́run bá rí kẹlọ́wá ní àwọn màláíkà tá ń sọ yìí tá ní alkùránì ń bẹ lọ́wọ́ wọn yìí àwọn náà ni sáfàrọ́ àwọn náà làwọn màláíkà tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa wá fi iṣẹ́ Allah subhanahu wa ta'ala tí wọ́n máa fi jẹ́ fáwọn èèyàn àwọn náà lọ́wọ́ wọn alkùránì wà Al-Imam radiyallahu anhu rahimahullah alimam bukhari ni àwọn sáfàrọ wọ́n ní ìtumá rẹ̀ òun náà ni alìmàláìka alkùránì yìí wọ́n ní in bẹ̀rọ̀wà àwọn màláìka wọ́n ní sáfàrọ asùlá hajjibẹ ináhùn wàjá alátìmàláìka ìlà unzilat biwáhìlá ìtààlá wata àdìyàtìhì kàtàfíì wọ́n ní ìtumá rẹ̀ ìtumá safarat ay aslahat yàní kí yóò tún nǹkan sí safarat ay aslahat ìtumọ̀ ìlànà ni pé táwọn màláíkà tán bá mú wá àyíwá ládọ́lọ́ Allah subhanahu wa ta'ala tán mú wá bá wà èèyàn kí ni wọ́n fi ṣe wọ́n fi tún àárín wa ṣe ni wọ́n fi tún wa ṣe ọlọ́wọ́ àríkẹ́lá ni wala tufsidu fil ardi ba'da islahiha kí ọlọ́wọ́ àríkẹ́lá fi tún lẹ̀ẹ́lẹ̀ ṣe òun náà ni iṣẹ́ tọ́lọ́wọ́ àríkẹ́lá fi rán láti sánmà sílẹ̀ ẹlẹ́ tọ́lọ̀ọ̀bà alékiọlá fi rán ànẹ́bí fáwọn ànẹ́bí tọ́lọ̀ọ̀bà alékiọlá ti rán ọlọ́ọ̀bà alékiọlá ní alukùránì yìí bí àìdí sáfàrọ́ in bẹ lọ́wọ́ àwọn màláíkà tó jẹ́ pé àwọn náà ni wọ́n máa ṣe kíni àwọn náà ni wọ́n máa mú sẹ́wà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lọ́sọ́dọ̀ àwọn ẹ̀dá tọ́lọ̀ọ̀bà alékiọlá dá ọlọ́ọ̀bà alékiọlá wá ní kiramin barara Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní àwọn màláíkà àwọn náà ni àwọn màláíkà tó jẹ́ pé wọ́n ni khalaqahumullah Allah subhanahu wa ta'ala náà ló dá wọn àwọn màláíkà yìí karimun hasanun sharif akhlaquhum wọ́n ni àwọn màláíkà tẹ́ rí alápọ̀lẹ̀ èèyàn ni àwọn màláíkà tó jẹ́ pé ìwà wọn ìwà wọn dá àwọn ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá dá láàmà aláburú láàmà rí èyà rí kò sínú àwọn màláíkà kọ́lá yìí tó padà yàyàkúyà ẹ̀yìn Ìbílísì tó padà yàyàkúyà ẹ̀rí pé ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá jẹ́ bóyí wa pé káànà mí nàìjírín in tó jẹ́ amri rabbi inú àwọn àlìjẹ̀nú ló wà àmọ́ ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá pọ́n lé ó fi sára àwọn màláíkà wọ́n jọ wà pẹ̀lú àwọn ìdẹ́dà rẹ̀ yàtọ̀ ẹ́ ọlọ́run bá lékẹ́ ọlá dẹ́hùn látara gíní ó dá látara ná ọlọ́run bá lékẹ́ ọlá Ànábì sallallahu alaihi wasallam ní khuliqatil malaikatu min nur pé ọlọ́run bá lékẹ́ ọlá dá àwọn màláíkà látara gíní látara ìmálẹ̀ wa khuliqatil jinnu min nar ọlọ́run bá lékẹ́ ọlá ó wá dá àwọn àlìjànú ó dá ẹ̀yẹn eh, ọlọ́ọ̀bá alékẹ́ọlá dá ànábì adam látara nǹkan tọ́lọ́ọ̀bá alékẹ́ọlá ti ròyìn fún wa kí ni nǹkan yẹn òun náà látara abdin òun náà látara ẹrọ̀fọ̀ látara yẹpẹ̀ òun náà lọ́ọ̀bá alékẹ́ọlá ti dá ànábì adam so àwọn màláíkà tí wọ́n gbé alùkùránì lọ́wọ́ yìí tọ́lọ̀ọ̀bá àríkọlá ròyìn fún wa ipé ìwà wọn ìwà tó dáa ní alápàálé ni wọ́n wọ́n àwọn màláíkà wọ́n a tún máa tọrọ àforíjì fáwọn mùmínì òdodo tí ọlọ́ọ̀bá àforíjì wọn àforíjì bí tí wọ́n dáadé ibi tí wọ́n dáadé lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá dékẹ́ ọlá fi ròyìn ó ròyìn àwọn màláíkà fún wa inú àwọn ròyìn àwọn O òun náà ni pé la ya'suna Allaha ma Amarahu. ìtọ́lọ́wọ́ bá dékẹ́ ọlá bá pa wọ́n láṣẹ wọn kì í takò àṣẹ ọlọ́wọ́ bá dékẹ́ ọlá ka ozi sí tó bá sábàbí rẹ̀ òun náà ní ṣèitọ́n tó wà lára àwọn màláìkà ń jọ́ kínní àná tó wá sí kínní tó wá gbẹ̀rù gbọ́rí tọ́lọ̀ ọba àríkíọ́lá wá lé kúrò nínú àwọn màláìkà tọ́lọ̀ ọba àríkíọ́lá lé kúrò nínú kẹ́ tó lé kúrò nínú àánú tó ti wá lé ní pé ah, ẹ̀yọ́mọ ànábì ádámà tọ́lọ̀ ọba àríkíọ́lá torí ẹ̀ lémi yìí èmi náà ó rí i pé mo sì ń lọ́nà èmi náà ó rí i pé ẹ̀yin náà ní wà nínú àwọn tí ó so látara di eléyìí ah, ọlọ́run ìpè àwọn màláìkà tá a rí àwọn alápọ̀nlé èèyàn ni wọ́n àwọn tọ́lọ́wọ́ ọba àlékè àwọn èèyàn dáadáa ni wọ́n àwọn ẹ̀dá dáadáa ni wọ́n àwọn tí ọlọ́wọ́ ọba àlékè ọlá ẹ̀ tí ọlọ́wọ́ ọba àlékè ọlá ní gbogbo iṣẹ́ tí ó máa jáde látọwọ́ wọn ni àbí ìwà tí wọ́n máa wù ní àwọn àwà tó dáa ni wọn kì í tako àṣẹ ọlọ́wọ́ ọba àlékè ọlá àwọn màláìkà tá a pè ní àsáfàrọ̀ yìí àwọn lànàbí alaihi wasallam àwọn lànàbí ròyìn fún wa nínú tó fi yẹ ká múra sí alukur'an anabi sallallahu alaihi wasallam anabi ni alladhi anabi ni alladhi yaqra'u alukur'an wa huwa mahirun bihi anabi ni ẹni tí ń ka alukur'an tó jẹ́ pé mahirun bihi ó wà competent níbi kíka alukur'an qira'atan mujawwada ń ka pẹ̀lú tajwid ẹ̀ kò gbé kò máa pé kọ́ọ̀fù níkẹ́ kò máa pé ha ní ká ń rí alukur'an ní ká dáadáa anabi sallallahu alaihi wasallam ni irú wọn ma'a safaratil kiramil barara àwọn màláíkà tó lọ́wọ́ ròyìn ànábì ní wọ́n jọ wà pẹ̀lú àwọn màláíkà yìí tó bá dijọ́ gbídà kìyàmù wọ́n tó wọn papọ̀ kò sí gàrọ́ bá ń bi eléyìí kò sí ìtakò ń bi eléyìí kí ọlọ́run ti wá tó wọn papọ̀ máa màláíkà ẹ̀yìn bí ẹ bá fẹ́ tako eléyìí á sọ pé ọlọ́run bá àlekẹ́ láti ṣerú ẹ̀ síwájú ó tó Ìbílísì ó tó papọ̀ máa màláíkà kéèsì sára àwọn ayébọ́tọ́lọ́ ọba àlekẹ́ ọlọ́ba wa sọ fún wa pé àwọn tó bá ànábì sallallahu alaihi wasallam bá sọ fún wa pé àwọn tí wọ́n na sí jáko nínú alukur'an àwọn tí wọ́n ma alukur'an kà dáadáa ẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam ní ma safaratil kiramil barara wọ́n wà nínú àwọn màláíkà ẹ̀yìn àwọn màláíkà tí máa ń segin ni wọ́n a máa lọ lè jíṣẹ́ fún àwọn àwọn tí kùránì ń bẹ lọ́wọ́ wọn àwọn tó pé àwọn náà lọ lè jí iṣẹ́ Allah subhanahu wa ta'ala jẹ́ fún àwọn ẹ̀dá rẹ̀ lórílẹ̀ àwọn màláíkà tó jẹ́ pé ẹni ire ni wọ́n tó pé ìwà dáadáa ni iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ tó dáa ni anábì ni wọ́n wà pẹ̀lú wọn anábì wá ní walladhi yaqra'uhu wa huwa alayhi shaqq anábì ní ẹni tí máa wá ń ka alukur'an tí alukur'an yẹn wá difficult fún alukur'an yẹn nílá ẹlòmíín bẹ́ẹ̀ nísìnyí tó bá ka alukur'an láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ó sì ka qira'atan mujawwada qira'atan sari'a ó ka ní yára tó sì ka mujawwada ó lè ka alukur'an láàrin ọgbọ̀n ìṣẹ́jú ẹlòmíín ó lè ka jùzù kan láàrin ọgbọ̀n ìṣẹ́jú ẹlòmíì lè ka jùsù kan láàrin ogún ìṣẹ́jú ẹ̀ àbáwọn ẹlòmíì ń bẹ tí jẹ́ pé tí bá ń kà wa huwa alayhi shaq tẹ́ bá fi kalẹ̀ wákàtí mẹ́ta ojú ewé kan náà ló wà yóò sì máa ẹ̀ tó bá ti báyọ̀ ìjẹ̀ tó kọ́ sẹ́ẹ̀lì ẹ̀gán ni kí àwọn sì gbọ́dọ̀ ka alukurani wá wá wá wá tó ní wọ́sẹ̀ lókè ẹ̀ oyè jẹ́ wá ẹ̀ yóò tó wá sí ni mímu ẹ̀ tó ní kíníkà lókè ń nígbà tí ó fi bá láì kan já ìwọ́n ti ka péjì méjì anábì nírú àwọn bẹ́ẹ̀ àwọn tó jẹ́ pé nígbà wọ́n bá ń ka alukur'ani alukur'ani lè fún wọn láti ka wọn ò ní tètè máa rí ka anábì sallallahu alaihi wasallam anábì láwọn náà lẹ́sàn wò lahu ajiran irú ẹni báwọn òun náà ní ládá méjì ẹwọ̀n kaba ẹwọ́n anábì ti fẹ́ràn wa tó anábì ò sọ pé wọ́n àwọn ẹgbàwà ní nísìnyí a máa yẹ̀yẹ́ rẹ̀ ní òdìbíṣẹ́ ń ká Al-Qur'an ó ń gbìyànjú ẹ́n kéèsì àwọn ní ọmọ sọ pé ní ọmọ ká Al-Qur'an ní kàwùká o tí wọ́n ni bá wọn tí ń kálà àwọn mọ̀kálà ń sọ o àwọn kan bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ ká Al-Qur'an ní kàkùká ni wọ́n láwọn ka Suratul Fatiha àti

wọ́n ka Al-Kùránì wọ́n gbìyànjú ó lè fún wọn wọn ò gbọ́lá wá ẹ̀yìn báyá mọ́sẹ̀ máa mọ́ lásìkò wọn nù dọ́ọ̀dì tí wọ́n ń pè ní lọ́ọ̀ tọ́wọ́ wá kéwú táwọn rẹ̀ kankan ọ́ wá nígbà náà àbá kàkúkà ní o èyí ó sì máa gbẹ̀sẹ̀ nítorí pé gbogbo àwọn tá àwọn abẹ́kọ́ abọ́sẹ́ pé ara àdíkọ̀ kan wọ́n ní kí ni ìdájọ́ ká wá ìmọ̀ tajwid wọ́n ní kí ni wọ́n ní fardu kifaya káwọn kan ó ṣe kí ni táwọn kan bá ti ráwọn tó nímọ̀ nípa tajwid dáadáa ó tó kò tẹ́sẹ̀ lórí gbogbo wa àmọ́káwá lò nígbàtà bá ti máa fardu ayn ọ̀ràn ìyà ni wọ́n tó bá kó tajwid ó ti máa káà pé ó ti mọ́ dọ́ọ̀dí pé ó wá tó wá lòun ṣe àdúrà bídíà ó wá ń sọ yí pé fájà lọ ilẹ̀bẹ́ká

àmọ́ tó fi ń sàpọ́nlẹ̀ láwùjọ tiwa òun náà nígbàtẹ́ bá kà níbi òde ẹwà pán alùkùránì lé ọya dìde ẹwà yí alùkùránì sí ẹmà wa dá ojọ eléyìí nǹkan so ayé sí alùkùránì àpọ́nlé alùkùránì òun náà ní ká máa ka ká máa ṣe tìláwà rẹ̀ ká máa lo ìdájọ́ ti bẹ̀nú ẹ̀ fi tọ́lọ̀ ọba àríkẹ́ ọlábá ti pàwọ́lá ṣe pé ṣe nǹkan báyìí máa ṣe ìtọ́bá ní òjìnà sí jìnà sí òun náà nìkan tí a ń pè nígbèyàn sí àyẹ́ sí alukur'an òun náà nìkan tí a ń pè nígbèyàn sí àpẹẹlẹ̀ alukur'an abi Allah subhanahu wa ta'ala kọmọ tá a ṣe àlékún àgbọ́yé sí rẹ̀ fún wa ọba tá a sọ yìí kí ọlọ́run bá ní kí ọlá ó ṣe ní tí ó wúlò fún ẹni tó sọ ó jẹ́ kó wúlò gbogbo àwa tí a gbọ́ innahu waliyu dhalika wal qadiru alayhi wa sallallahu nabiyyina muhammad wa alihi wa ashabihi wa sallam na'am السلام عليكم نعم نعم Naam. Naam. Naam. Naam. Sẹ́ni wà mí ni tọ́mọ̀ yá wọn bí i wọ́n láti àgbà mọ́nà ẹni tí ò sí bí tàbárí bẹ́ẹ̀ tó bá rọrùn kárí fún àpà ní àwá tí àgbọ́ tí wọ́n béèrè òun náà ni pé wọ́n ní ó rẹ ìyá ẹnìkan nínú àwọn bọ́dà kan tó jẹ́ alùsùnà wọ́n ti wá tọ́jú ìyá yìí wọ́n ti tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ wọ́n ní gbogbo àwọn òkú tó lòkù síṣẹ́ àwọn tó jẹ́ fámílì wọ́n á gbé ìyá yìí wọ́n ní ah, àwọn tẹ̀sẹ̀ lébọ̀ ní gẹ́gbọ́n tí máa wí tọ́bá ti ní ẹ̀tẹ́sẹ̀ lébọ̀ nǹkan ọmọ ti ní ẹjáde sí wọ́n ní ẹjáde inú ìsìláàmù nù ẹ́ wọ́n ní ẹjáde kó núẹ̀sìn ọlọ́ọ̀bà àrígbẹ̀ lánàá sọ fún yíò bá ti ní ẹkẹsẹ̀ lébọ̀ so àǹgbàtán wá ní ó jáde lásìkò wà tán fa lọ́wọ́ lọ́mọ oníkò tí tó jọ ẹ́ lásìkò gbà yẹn náà nìyá padà jáde láyé alhamdulillah ọlọ́run ti kọmọ oṣèrún kaba àwọn fámílì wa ní lára wọn ń dàmú ẹ̀ wọ́n bú wọ́n sọ̀rọ̀ sí ipé òun ló pàyà ẹ̀ ìtumọ̀ ẹ̀ náà ni pé bá jẹ́ á sí gbẹ́rẹ́ tán láti ní tó bá ti jẹ́ ká gbé ní tọ́ní àgbé ni àbí tọ́ní ọ̀sọ̀ tọ́láwẹ̀ tí a bá ti wẹ́ ni báyìí ò bá ti jáde láyé báyìí ìrọ́ ni jẹ́ bẹ́ẹ̀ tó wà náà láàmà ipe gbogbo èèyàn pátápátá ẹ̀yẹn òun náà lọ́wọ́ bá àríkẹ́ láti kọ ájàlù fún ọlọ́wọ́ bá àríkẹ́ láti fún wa ní àsìkò tá lò láyé tó bá sí gbẹ́rẹ́ fún tó bá sí gbẹ́rẹ́ fún ẹ̀yẹn ó ti wà nù kádàá fún òun ti ẹ̀ ní sí fún ni àìmọye àwọn tí wọ́n sí gbẹ́rẹ́ fún ó dà àìmọye àwọn tí wọ́n kú tó ìpégbà tí wọ́n kú tán a ń sẹ́ ń já oúnjẹ lápá wọn ni wọ́n sẹ́ ń já oúnjẹ ọkì lọ́rùn wọn ni láti gbẹ̀rẹ̀ àwọn mùsùlùmí èyí tí wọ́n kú èyí tí wọ́n ní ásídẹ́ǹtì tí ó àwọn so ẹni tí ìrùn eléyìí tẹ̀lẹ̀ tí òun ló ẹkó fi láyẹ̀ lọ́kàn balẹ̀ alhamdulillah tọ́lọ̀ òjò kò náà tẹ́kíní kò náà gbàrú nǹkan bá wọn ó náà mọ̀ lọ́kàn ara rẹ̀ pé tí ò bẹ́sìn pé àsọ́bùrú alàlàdàbí a máa ní sùúrù lórí ìsùtátà bá rí lérí ìnira tàà bá rí látara pé kíni látara pà ń tẹ̀lé tọ́lọ́wọ̀ bá rí jọlá subhanakallahumma wa ilaha illa anta wa atubu ilayk